historically samar máa fọ ọ̀nà nìyí ẹlẹ́kọ́nà ọ̀nà náà òbéèrè ikú ìyá ẹ̀yà ẹ̀yìn ọ̀nà nì ọdún bí ìṣàlọ̀ ní ẹ̀rùjẹ́ lẹ́mísà hall of baga nínú àgbẹ̀jọ́ nǹkan àwọn ọmọ ẹ̀yà ní ìwọ ní ibùdó kàfé ìwọ ya àlùbẹ̀jáyà yẹmùháyà eh, the beginning and the end na bẹ́ẹ̀ ká àánú ibi kàwárí سيدنا علي يمين kíkà náà ló tẹ tọ́ náà wọ ilẹ̀ ń ilé mọ́ọ̀lù nàbí tọ́ náà jẹun but we are discussing ilẹ̀ ìkàwárì ẹ̀fọ́ ìdíkẹ́ nínú ìdàgbọ́ wọn but I don't know the day I don't know the day aliyu ne ke su control ma'ala tóbi aliyu ẹ̀rọ wọn náà mọ̀ ní pé náà fọwọ́ nǹkan ní àmì ẹ̀ àwọn problem ọmọ ìfẹ́ àbẹ̀bẹ̀rẹ̀ sí ní náà ẹ̀gbọ́n anáwọ̀ ọba ya mi yẹn nìkẹ́ tó ó ní ìgbé ẹ̀rọ àwọn àdìgbẹ́ náà àmà ń sọ ọ báyìí to do like the Hawari. I went to the Sikh movement to man, speak to the, it's like Shaktiya to Hawari. The characters of Hawari, they'll encounter for him al-Mudammira. I think they are destructive of tendency. the next thing is, uh, Ani Abu Bakir, التركيسي حفظه الله أعني يتكلمني of the Khawarij Jihad of Zaman, the Khawarij of our time. So it's the Makan. Even now, Kare Khawarij now. It's Khawarij now, Kare now. We've been thinking about you. And when it happened, you know what I mean? And then you are Ali, you know it. Are you the Khawarij? And some of them are in Hadith, against them. Look, there is one, ọ̀rẹ́ mi jẹ́ pé wọ́n bí àfẹ́láyà rẹ̀ tó gbà yìí wani ẹni tó ní sọlọsọlọ tó ìgbé jẹun. ọkọ̀ wọ́n rí ọ̀rọ̀ jẹun ní wọ́n rí jẹun ní lẹ́yìn náà. ọkọ̀ ìwọ̀n fún mi dìpò pàápàá wọ́pọ̀ láàrin. ọkọ̀ di a recognized with some characters and principles. ọ̀rẹ́ àwọn ìpínlẹ̀ ìgbẹ́ni àwọn àṣà náà. وأما لو خوارج دولة كنت بدي أنا أقى منها هي إدراني أنهم يكفرون بالخطأ أننا هذا تعبير ودفعت مستيك ẹni tó ń أنا، هذا náà ọdọ أنا yẹ kí ẹrẹ náà wà á tó yẹ náà wọ amma wa za mu da ita ne amma ayi nan kawai da tafsir ka ara mara ta fi da nan ni ko ka fi nan ya fi ta biya yi amma ba ya da ni da jama'a su yi ko zama ran kafir ya bi zan da ka da ma kuma da mutum kuma yau da ko ta mutum na nan zan ma ba za da ka ran da zan a zan masa ran ya kafir wọ̀sùnmọ̀ náà àti ẹlẹ́ẹ̀kan sọ́dọ̀mà ẹlẹ́ni tó ń hmm? fẹ́ ṣùgbà àwúrẹ̀ ẹ̀kún yìí ní ẹ̀rọ ìdájú ẹ̀rọ náà kan ó kàn kílẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ìlú bí ilé àfẹ́ náà kan táwọn ọmọ mi máa ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rọ fún àtàlà hàn táwọn ọmọ ká kọ̀ọ̀rọ̀ máa ọ̀rẹ́ rẹ̀ àwọn ìyẹn nígbà mọ̀rẹ́ láìpẹ́ ìrètí rẹ̀ mọ̀mọ́ àwọn ni aláàfin ìdílé àgbà àti wọn àìsàn náà ní ìdílé àgbà ìdí ọ̀dọ̀ ìdè ìyẹn náà ọ̀gá ìní àti kọ́ ẹ̀ní àti kọ́ àti bẹ́ẹ̀ ní ìdílé káàbọ̀. Ẹ̀dí ọmọdún làtọ́kọ̀ ìlẹ̀mìlẹ̀kì àti wọn náà kàkà ẹ̀mí náà ní ìtàkùnkù ẹ̀mí yìí lè ẹ̀rọ àti bẹ́ẹ̀ ẹ̀rọ náà nìyẹn ọ̀gá ẹ̀mí káàbọ̀. Báyìí, ẹ̀dí ọmọdún لا تكون في عالم الوجود والواقع أي غير الكاذب أنا لا تدع أي في من يقول من عنه أنا تا أنا ما نتيجة ما تعرف من دونهم يكفي أحدهم يجعل التفسير في هرس فلان أنا تتعاوى كاذبك كلمة من الكاذب إنه رجلا أنت الجاهل أتا أن يقال له قيل عن فلان ìjọ ọrụ ka mọ́ màmá nìyí èyí lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kù èyí ń mú ká àwọn màmá nìyí màmá nìyí ẹnbí afọ́gbẹ̀tà náà akọ̀ màmá nìyí bí na na ọ تعطى ضمانه او ضمانه كلها تتعب ولا مدى اعتبار الحسنات النار ايوب اذا ما يعطاهم يا بكم سيدهم ولا مدى اعتبار المقاصد عند ورود المتشابهات النار يتعقل بيد المقاصد اقل يد تلوي اغارت اغادت من ورود المتشابهات اذا لم نجد ناس كلها ما هذا النار ولا مدى رب المنام أن أئمة الأعلام كما يقول ذلك الشيخ الإسلام ابن تيمية عليه رحمة الله النار يتبع ويتهم كفاية أن جاء رب الملام أن أئمة الأعلام أعضي أئمة فأعضيك أيام السنة أنا أتاقي يا يري أهل السنة أنا أنا أتاقي أهل السنة فعندي أنا أجلت أمم أنا أجلت أمم ṣé islam kanta ọ̀rẹ́ ìmọ̀lá bí ṣe ń lókòó ìyọ̀dà bí bí ìyọ̀dà sí bẹ́ẹ̀ rẹ̀ ní one to one yẹ wá ká rẹ̀ ọkọ̀ nínú ọ̀tá máa nù ẹjọ́ ìdè ọ̀hún tọ́jọ́ máa nù kàn káàbọ̀. wọ́n mú ìyá ọkọ̀ rẹ̀ nà àmọ́ lọ láwọn àgbẹ̀rún náà bí jamal ẹ̀lẹ́lẹ̀ bí ìyọ̀dà benefit of doubt ẹ̀lẹ́lẹ̀ bí ìyọ̀dà ká قالوا ما هو إلى من معهم إذا من جهله ولا بالتعويض أن يلقى أدلين بلاي بأسا قالوا أكيد أنا معنا قالوا لأنا قالوا لأنا مكو دي الجن بأسي أي ما كمان أنا أنا في التعويض أنا في الجنس لذا أنا مليت أنا بكا لأنا متعود في البكا yẹ́dùláhà ọkọ̀ ẹ̀dùn owó ìbòmí ọ̀rọ̀ akẹ́gbẹ̀ẹ́ bí ọwọ́ mi àwọn ìbí mi kan burú sí gbogbo àwọn ìtàkùn ìrìn àbọ̀ kàá á ẹ̀yìn ní ọjọ́ tó mílíọ̀nù mi lọ ẹ̀yìn ìkọ́tọ̀ mi ní ẹ̀rọ ìkọ́tọ̀ mi ọ̀rọ̀ ẹ̀yìn ìjọ ìmọ̀ ọ̀nà tààyè ẹ̀kọ́ àwọn ìdí náà jẹ̀mọ́ láti tààyè wọ̀láti tẹ̀sí wọ̀láti tààtì ọ̀hán kàgbà أولا ما يبدو تعويض wọ́n ní àwọn ọmọlùmọ̀ àyàlà aláwọ̀ àbí ìlú tẹ̀lé náà ní àwùlé àhùlmọ̀ àyàlà lọ́dọ̀ gbẹ́gbẹ́ gbèsè káàbù ọ̀n tí wọ́n lè jẹ́ láti àkàlù ọ̀mọ́lù ọ̀mọ́lù ọ̀mọ́ ọ̀rán ọ̀mọ́lù ìyẹ́rẹ̀ kọ́ bí adọ́kọ̀ mọ́rí kọ́mọ́ ni wọ́n wá dìbò. أمي الجري متفاوض من جوا بجوا إذن لو قلنا لنا قال أمي كما هو أم أم إمام مالك أم تقدمته هذا كتاب غيره تقع تقدمته وما بعجز لا يمكن دفعه إنما يبدو الزرع أكتب ẹni business náà kọ̀ yẹ́n ní kọ́tọ́ ìdókòwò lèmi kọ́ náà tí o ní kúrò àmì ẹni ìdí wọn náà yẹn káwọn ti kúrò ọmọdé àwọn ọ̀rẹ́ wọn ní ìdí wọn lè dúpọ̀ sí i káàbọ̀ ẹ yà ń kàkà lórí business tó ń wọ́n. yẹn ní ọtọ́dọ̀ mi ẹgbẹ́ ìwọ́n ọjà quality tó ń bẹ̀tẹ̀ in short yẹ̀ láǹdì ẹ̀mí very beautiful. على الإنصاف أن يعبد لسان الماضي جسد ومن جسد هذا وهذا ما هو كل ما حكم أنا لا نؤمن منه ده يدلله أو يتعاونه بلا إكافي أنا ده في الدنيا ما ها كان لأدنى خلاف يكفرون أكمل لأدنى خلاف inú fẹ́ ẹ̀rọ ọ̀dọ́ mi ní àwọn kẹta tí ti yíkàtìrì dọ́kítàtìrà èyí gẹ́rìmọ́n dọ́kítàtì kírímìnà ìlú ẹ̀mẹ́bìnrin ọ̀hánlẹ́dẹ́ náà ti náà lọ́kàn fún àyè bí àmúra àmì àmúra àti ìwọ̀n ìlú sọ̀rọ̀. wọ́n mú ní ayé hebron ní àjáde gbùgbùrù àrùmáà nìkan náà. na àìkú náà dọ̀kítàtìrà náà ń àwọn ọ̀rẹ́ tàkùrọ̀ ọmọdé mórí jà náà àwọn ọ̀rẹ́ tàkùrọ̀ ọmọ ọ̀rẹ́ bàtẹ́ àìkú náà. ọkàn àjẹ́wọ̀n ibi dín àrùmáàmù kan mọ̀ mọ́ àrùmáàmù kan mọ̀ rí ẹ̀mọ́nà ọmọ kan mọ̀. فانطلقون الى ايات قيلت في ائمه الكفر والاجرام فيحملونها على المؤمنين الموافقين ẹ̀ẹ́dẹ́gbẹ̀kọ́ọ̀n bẹ́ẹ̀ á jẹ́nà wọn láì ní àwọn àmì ìtẹ̀ka àwọn ọmọ ọmọ náà mẹ́ríkà ẹni àìmọ̀tò kóbè ọ̀dọ́ ìdíkọ́ àbúrú ìlú ìmọ̀ kòkòrò àìmọ̀ ìmọ̀mùrú àdíjọ́ àlọ́mọ́mù ẹwọ́n àìmọ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ àti mo kọ́ lọ fúnra pé ètò ìlẹ́yìn ìbéèrè náà tó àwọn kọ́mí tí ń kò ètò àìsàn àìmọ̀ tó ní àìsàn àìmọ̀ ẹ̀yìn báyọ̀ náà ètò àìsàn ومن ذلك كذلك أتوانا يعجب جدا جدا أنهم ينتلكون إلى كتب أهل العلم فيكثرون النقل منها أطلق لا ما يمكن أننا لأهل العلم فهذا بعثون كريئة كان إذن القوم كان بالعيار غابا بان فيكثرون النقل منها ده هو هذا كتب من جنبا يمين أما جاءنا ذكر ده من جنبا يمين فيضعونها في غير موضوعها المراد بقى أنا بقى أطلع يعني كذلك أغلب أرغبهم أطلع يعني أطلع يعني ده فيظن المدللون من الشباب أنهم بذلك علماء أنا ليه جاء أغلب بأرغب الجسيد أنا مغررون انا الجسيد يعني غير المدللون ده رجيع dàgbà mi bẹ́ẹ̀ mi kọ̀ọ̀rọ̀ ilé ìpínlẹ̀ shabab ilé ìpínlẹ̀ àmọ́ha níjẹ́ náà wà lọ. Bẹ̀rù pé ẹtù mí ẹtù bí ìjẹ̀mí ẹ̀ka ẹtù bí nìkẹ́ ìjà. Bẹ̀rù mi kọ̀ọ̀rọ̀ ti fẹ́ mẹ́rin ilẹ̀ máa káwọn mẹ́rin lára máa nù. لأن من التدلي إلى العلماء بتمتعهم وإمكانهم الجائرة عن الآخرين. أبو جماعة ọba ti bẹ̀rẹ̀ ìwọ lóde ọ̀la máa ọ̀gá dandan nìyí ẹni ìgbẹ́ ní ìgbẹ́ ní ìyẹn àtọ̀kárẹ́ ní àná àná ẹ̀ka ọ̀kárẹ́ ayọ́kátẹ́ wọn ẹ̀dùn tó ìyẹn tẹ̀ náà yẹn bá yẹn. Yẹ̀dù tó ìwé ní ìgbìmọ̀ ìgbìmọ̀ tó àgbà hàn the the truth. Ọ̀tá lórí tó lè ní oúnjẹ náà ìkọ̀tọ̀ ní ọ̀tá àgbà ọ̀nìyẹ wọ́n táwọn àkọ́wẹ̀ ní dúkọ̀tàn dúkọ̀tàn táwọn àkọ́wẹ̀ ní kẹ̀rẹ̀kọ̀ọ́ يجب القارئ الواعي على ما أريد أفره ذلك ثورته أرى يتعلم هذه النصوص أعزيك تجمل المراكز التي استدل بها التي ما يريد الجمال من أقوال أهل العلم ما هي أعلامة تأذى لكن القرآن قاعد كان بتأذي عليهم أعدل بذنب ويزال ذنب وليست لهم يزال نفذ ذنب ọjọ́ ìdè ìtọ̀ọ̀kọ́ hàn ní ìtìkọ́ ìlara àmọ́ àwọn àlára bẹ̀rẹ̀ lórí àwọn àlọ́rẹ̀ kóbò. ọ̀kà àwọn ọlọ́rẹ̀ àkọlù látọ̀dí ìdìkọ́ ìdìlú lọ́sọ̀ àdìmọ̀ bèlá àlàtà lọ mọ́ ọ̀gá níbi ilé lọ́sọ̀kọ́ wọn lọ́kọ́ àwọn ọ̀tẹ̀rẹ̀ ẹ̀ àkọ́ni ẹ̀ ẹ̀ tì ní lẹ́rìí tán عندنا هذه المرضى أمريكا أو أو جدًا ومنها أرى من الجذب الدفين على المسلمين الموحدين أتى ومنها المجرم خوارج الجذب عامك الدخول أمريكا أمريكا

Mhm. because yẹ bi yẹ mọ ayẹ la tara mu ẹnyẹmọ náà kọ ọtí bẹ ẹ mọ dání mọ báyọ. ọ̀sán dáàtà ìmọ̀ràn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan an kọ́ bẹ́ẹ̀ nínú kúlẹ̀ lọ́wọ́ tó nínú ẹ̀mí dáàtà ìmọ̀ràn bẹ́ẹ̀ tẹ́ẹ̀tì náà tó bẹ́ẹ̀ ẹ lẹ́yìn ìgbà yẹn sọ̀rọ̀ lẹ́kùn bẹ́ẹ̀ nàmì yìí inú ìdíkà ìyá àkúdàtì ìyàlá yẹ̀lbàrà kọ́mà yẹ̀rọ̀ mú. kí ni kí ni kókó kẹ́mi kọ̀ọ̀rọ̀ láti ìgbà ẹni sọ̀rọ̀ ìrọ̀lẹ́ àbíká àdúgbò ìfẹ́ ìmọ̀fẹ́ rẹ̀ rẹ̀ kan kó ìmọ̀ làwọn fi jẹun ìmọ̀ bàrà àlùwàlà àdánwò ọ̀rọ̀ náà ti dẹ̀ mọ́tẹ́mọ́ ìyá afọlábà wọn. àwọn ìyá náà pẹ̀ ká ìgbà fún ewu ẹ̀gùn mi àwọn oníkẹ́ ẹni yìí fún náà kẹ́lí kún mi náà wà bẹ̀rẹ̀ àmì náà ẹbí gbàgbé rábì rà ìlà. ọkọ̀ ìgbà wọn kọ̀ أما أما كلا والله أبا ولا يقول عنه أغير تعمل هنا إنسان الله يسلمون عقيدة البراء والبراء عقيدة لها كذا أيضا البراء والبراء أنا من ولاهم البراء من الكافرين والبراء من المسلمين والبراء من أعداء براء وليس لولاء البراء أكو كده ولاء والبراء يعني وأن ترك الجراء والبراء يعني لكان التعبير بحقه أسود وأدق فقط كنت جاءت أنا لم يهديني جمع ده أنا إنه يغني أنا عندي المسترايت عندي المسترايت أنا جيري ومن أرى إنه جيري أنا أنهم ونبتعد عن أنفسهم كلمة التكفير بالذنوب أهلا إجلاء منك بوا عباد منهم بوا عباد منهم تعيش أنا نتكفير ولا جيت يعني فأكيدات التجمع أكيدات الناس كما تكفير أنا منهم تمام لينقل عن أنفسهم مسمى الجلوء على الخوارج إلا في الداخل يوم منهم ولما نعم يا ايه عم الجلوس ايه عم منه اقول انا هتعمل الخوارج يا تفسير يا تفسير يريد الجنس برضه يا خوارج تفسير انا ما تلاقي الجلوس يا عندها تفسير يعني بتقول خوارج يعني كل كتاب فهم في خوارج ده كفايه رجال هذا ورد ما هذا كلام التفسير هذا عنه في حقيقته الا ذنبه ايه هي تكفير ولا يكفرون بلا ذنب كما تقدم انا هقول تكفير ولا لكن يقول ايه شو انا كا انا ما يكفي دمور من يكفي فاي ولا انكر جامن ولا مهم ولا انكر كفر جامن ولا مهم اه انا تقول ما ولا انا انكر كفر جامن ولا تقول تافه ايه هو اللي ما معنى مرة ولا ما معنى تكفير ولا معنى ọkà àgbẹ̀wò ní àgbẹ̀wò fún àwọn àgbẹ̀wò ọkọ̀ tọ̀fọ́ ẹ̀yìn bìzáàlì tọ̀kọ̀wárì ọkọ̀ mi bẹ́ẹ̀ ní kúrò níta ẹ̀mọ́ kúrò ẹ̀mọ́ kúrò sí ní kọ̀wárì bì ẹ̀yìn fún ọ̀kan náà ẹ̀mọ́ kúrò sí ní kọ̀wárì bì níbi ẹ̀yìn يتبقى من سبقا بعيدا لا wọ́n ní ìlú láti ṣe lọ́wọ́ lọ́wọ́. Gbogbo àwọn yín fọ́nà àkáyé ọ̀tá àjẹ́ mi, ẹ yà kàn án kà á tẹ̀ mọ́, àǹkó ti jẹ́ ọ̀nà àrà tẹ́lẹ̀ náà, ìfẹ́ mi yẹ ẹ̀tọ́ mọ́, àbájá àbùkàdá ẹ̀rẹ́ mi. We are not doing it as a haram, we are doing it because of ourselves. Wọ́n mú akọ̀ ilé ìgbẹ́ mi. أنهم يرضون بالكبر والتعالي على العباد أبعانا كلاب لهم كان أنا ذكرت مولي أنا ذكرت والتعالي أتتنفذت ماذا من نجا تعالي أريد أرى على العباد في أريد أريد أريد من أرى لأنه رأيك عبد الله يجب أن يكون wọ́n lè lọ́kọ̀ kó bá àwọn ọmọ tó ń jẹ́ lọ́wọ́ fún sudan ẹ̀yin náà lọ́wọ́ rẹ̀ tó mọ nínú. ọkùnrin bá kàwé tẹ́lẹ̀tẹ́ mẹ́ta láyé ìgbèdè ẹ̀ńdàmọ́ kàdírin yàtọ̀rọ̀ mọ́nà hù ayọ̀dẹ̀ ọ̀nà lẹ́yìn. ọkùnrin láyé ìgbèdè ẹ̀ńdàmọ́ ẹ̀wọ́ ìwé dáhùn mọ́nà kàdírin ọ̀lọ́kọ̀ yàtọ̀rọ̀ mọ́nà hù ẹ̀nà ìmọ̀síbánú wàhálà tó bóyá ní kẹ́kẹ́ bóyá bẹ́ẹ̀ yọ kẹ́kẹ́ mọ́ ẹ̀rọ rẹ̀ yíyí. ọtí bẹ́ẹ̀ ni ẹ̀yìn tí àwọn ọ̀dọ̀kọ̀ náà kọ̀ fúnpa nínú. ayọ̀ ìjọ ń yìí lẹ́yìn àwọn náà ní kúrò ní ojú. ẹ̀yìn lè lè jìnnì dé ìjọ ẹ̀yìn. ọkà kàlùkàdì wọ̀sẹ̀dì ìgbàgbìn sàrà. ó bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kíkẹ́ bẹ́ẹ̀ ọjọ́ ìbáyọ̀. Tapi mana ini ya zaman dia ini mana sama ini mana sama ini. Orang ada yang kata hawari jauh. Ini pun ada yang kata ada hawari jauh. Maka hawari. Jadi di dia semua ini sama nama. Mungkin punya kata dia. The last line is not ayat yang mereka Ati positif. Even all of the channel at the bí ojú kàkó ẹni jẹ tọ́lá sí pé bẹ́ẹ̀ yọjọ́ báyìí ọkọ̀ àbẹ́ni ìfẹ́ ẹ̀rọ̀jà ni àbẹ́ni yóò dúró náà ọtí ha ìlú ẹ̀rọ náà nínú kọ̀wárí jẹ ha jẹjẹ náà ọmọ kọ̀wárí jẹ bọ̀ọ̀ká yìí. Tàǹzárìhìn ọkọ̀ bí kúrẹ́fìlẹ̀ bẹ́ẹ̀ kí ni máa ń lọ́yìn náà ẹ lè jẹ́ ọmọ àwọn ọmọ lọ́yìn náà kò ní pé ẹmọ ìhun rẹ mi àfáàmì tó ń jẹ fúra fúra mi àmukùnmáwá ni wà nà ní. ìmọ̀ àwọn àwọn èrè tó ń lọ fún rẹ mi bẹ́ẹ̀ni wọ́n lọ́dà àmì tó èrè ka ẹ̀rọ rẹ̀ wọ́n bí àká mi kì í ilé ìfẹ́ àká sẹ́rẹ̀ àwọn mi wọ́n hùn. kúmọ́ wọ́n bẹ̀rẹ̀ ń tẹ̀kú mọ̀ yá mi dàbí ìhun wà ń tẹ̀lé àtàbùrù. yẹ́rẹ́ lọ́wọ́ mi àfẹ́wọ́n náà bẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ àrẹ̀ kò náà mọ́ and when you pray wàhálà rẹ̀ náà nù ní yà á ilé ìrẹ̀lẹ̀ ọ̀fàá rẹ̀. káràkítà fún mi ló kà mí àmọ́ ìwé pàtà ẹgbẹ́ ọ̀fà ìgbẹ́ àdìsẹ́kù kọ́ndọ̀mù ìyẹn náà fitna ti fi tẹ̀pẹ́ àfitna ti tẹ̀pẹ́ ọ̀nà muhammed nasiru nàìjíríà. ọmọ àtàrà gbé àwọn ọ̀sà ẹ inú ìgbé àwọn àdìgbò náà ìfẹ̀tà kúrò àmì ọmọ rẹ̀ kà á ta ẹ̀rọ mọ̀ ní kílẹ̀ tó gbẹ̀dá á nìmọ̀ ẹ̀yìn ìṣẹ̀rẹ̀ mi. ẹ̀mọ́ mi ẹ̀mọ́ mi ọkà ẹ̀mọ́ mi very few ẹ̀mọ́ mi tututu kẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ mi kékeré ń kúrò àwọn ìṣẹ̀rí ìsìlámù. wàá jẹ́ ìpè náà. anya mere ní tókò anya mere ní tẹ̀lú anya mere ní ọ̀ṣẹ́ yìí. ṣé ọkọ̀ nínú ẹ̀ ẹ́ wọ́n ní máa tẹ́kọ̀ àrùn. ọkọ̀ ọgọ́rọ̀ kúlẹ̀ tó tó kòkòrò ìdè àmà ti sọ̀rọ̀ yà. ọ̀mọ́rẹ̀ ní ọ̀ndà ọ̀ndà ọ̀dà nínú ọ̀rọ̀ yìí. ọgọ́rọ̀ bàtà dábẹ̀ tó sáré nǹkan jáde bìbí ọ̀nyọ́rọ̀ ni. But ذات من السوء الفهم المبني على سوء الإرادة أكثر الفهم أنا بفهم بيوم الجمعان اللي أجاها ده أنا بفهم بيوم النساء أكثر قال عليه سوء الإرادة أي كان مثل مثل ولدي أنا كيف تملك ولدي يا آية ولدي في الدكتور فتنة التكفير محمد ناصر بن lọ màá yẹ kẹ àwọn ọ̀rọ̀ náà kàwé lẹ́nu bí ẹ̀wọ̀n ẹ̀gbọ́n mi. Ake the character of Ferrari. muka, tó rẹ̀ mú ká. Àwọn yóò náà ká ọmọ ìsinmi club agbẹ̀fẹ́ ìṣẹ́ tó dẹ̀ mọ́ta àtẹ nínú. Ọkọ̀ ní sáyẹn de yóò coach them ìwé ìwé. Wọ́n ẹni pọ́lìsì sọ̀ ní Ferrari jù hmm? ní old creator. Sáyẹn ọmọ ìsinmi coach ni. that um, like very nice new statement again ah yes ah one of the reason where where that is very far and the job eh madam eh ako iraho sorry iraho eh masara masala eh ako ọjọ náà kò kọrọ àrùn àmọ bẹẹ lè àkàwárì ní ọjọ ìfúrẹ́yì. ẹni àbúrò ní mẹ́tìntìní àdìbẹ̀tẹ̀ nṣẹ́ aláṣọ́lá ní àdìmínísẹ̀ one one four ní ìwéyé ẹgbẹ́ síbà ti ta ita alimọ̀tẹ́rọ̀ alẹ́sìwájú ìdàntìkọ́sì ìfọwọ́dà the quality of the same sex ìjọba ìgbàta ààrẹ ìlànà kámẹ́rà àmọ́ ìdílé mi àmọ́ ìfọwọ́dà ti kọ́ àti ara rẹ̀ inú àwọn ìdíkọ́ ìdílé ń ṣe bí àwọn fọ́ọ̀mù. أتى أني يسمى بالدليل والتشدد في الدين أتى بلا ما كما تقول أين ممن نبي أتى أيك كفر النبي فتلتين بالدين أتى أين نبي بأن أدين بأن دين مثال واجتناب التشدد bí ọ̀sán náà kò lè ní ọ̀hún tó ọ̀sán tó yẹn wọ̀lùbọ̀ ní ọ̀sán ìlú náà ẹ̀ka yóò adé ní abẹ́rẹ́ fún sọ́ọ̀lù àkàǹtàǹtì one of the ìjọba náà kọ́ kílẹ̀ ọ̀bí anáyọ̀mọ́ nílé ní òbírí ìyàgbọ̀gbé yamara ha. ẹ̀ka bí wọ́n lè sọ ìdílé àmì àgbẹ̀kọ́ ní ọ̀hún ẹ̀mọ́ ní màdùmílá àlùyọ̀sẹ̀yà ní kàdúrà ọ̀dọ̀ وكانت أمة ذاتك هذا ابن تيمية من ذاك على قيدة الواسطية أتى بأمرك وتنتظر الوصية بانتفاعها أمنا منك تأيي كريا بيجاك ما مكان أبناكنا وتودي بوجودها إذا عملي لا مجال أنا بيجاك تأكد كده كده ما كان máa pẹ̀lú máa pẹ̀lú ẹ̀rù àti ọmọ ìdí ẹ̀rù yóò mú mímọ́ mi yóò rẹ̀ wọ́n hàn. ọkọ̀ àmọ́yìnbó أن النبي صلى الله عليه وسلم أبنى عن الغلو يتشدد في الدين àdìsí kan méje rí ìyá ìta ya mọ̀mọ́ mọ̀mọ́ bẹ́ẹ̀ rí ọ̀tọ̀ yẹn kọ́ ya kọ́ ẹ̀kọ́ àkọ́ náà kọ́ kápẹ́ yẹn wà ó gbé jáde kan ní ìtọ́ dáza sínú èdìyà ní. báwo la sínú èdìyà ní ká àwọn ọmọ ẹgbẹ́ dáàmú ká ọ̀rọ̀ ní pólìsì àìsàn náà ní. kàlùkọ̀wárì àmì kàlùkọ̀wárì alùpùpù أنا كا أنا ما مهين وبلغهم أتيا جملنا وقال بنت مثل ما كانت إياكم بالغلو في الدين إياكم والغلو في الدين من رأيهم هم من النبي منه فإنما هلك من كان قبلكم أقولكم هلك أي ما تقول يدعي يمني إذا ما هلكم بالغلو في الدين أدنى من أنهم من من من نبي الله رواه النسائي وابن ماجه جرى إن كتلة أحاديث الصحيحة أن دمنا حديث من لم تعلم فيها جرى وقال صلى الله عليه وسلم انتم في من ما كان رجلان ما تنالهم شفاعتي أقعني أجملنا تكا أعود على عمنا بلا هرم القيامة أو القيامة إمام ظلوم غفور أنت ايه إمام ملكة إمام ملكة إمام ملكة إمام ملكة هذا جماعة وآخر أجاية من ظالم في الدين مارق منه ọmọ ọmọ ìkàkà ọmọ náà mọ mọ mọ náà kà mpòrò dọ́tọ̀ wọn nàmú. ẹ̀rọ ahìí àdáhàtún fèsì ńlá ọ̀sán ọ̀hìn ọ̀gbọ́n ní ti pàrọ̀. وقال صلى الله عليه وسلم انتم سنة مقاكا عليكم هدي قاصدة أبوان كواني دايما سنة قاصدة مقتصد معنى المتوسط dajin sama kaka in yi abu na kama yan yan mamanin ya da zuwa in ya ne abu ka zira tsara man ya gala ba hada din ya kula da hu ana amma ne mun marbi marbadi dadini ya ta ويهد ابن عباكم وفهمه الى الجنة والهدي القاصد او بعد ان سمعت القاصد وكذا الهدي الغفت حيث لا إفراط ولا تفريط يعني داجن في أبنا كما أنا يو يعني هنا هناك أين منه يا رجل أكا وقال القصد القصد تبلغوا القصد القصد تبلغوا وقال أبنا كان أبنا كان ọba àmìká wọ́n ti yé èso sí ní mọ́jọ ha yẹ bẹ́sẹ̀ yẹn. Tọ́ka ọkà yìí ẹni ìtọ́lẹ̀ nìtọ́sẹ̀ wọ̀lá ìtìdáàlì ní ǹjẹ́ ìdùnnú ní ìlà ìdílé àìjẹ̀fà. Tọ́kìlì ìlẹ̀mọ̀jọ́ yòtòfó ìdìbò náà wọ́rẹ̀ dọ́n ọkà láàmú nǹkan náà kaná dọ́n ọjọ́ ọjọ́ mi. Nàkà wọ́n lè gbé wọ́n yí náà kàkà wà nínú mi. Wọ́n mú náà kàkà wà á jẹun ní sẹ́yìn wọ́n yà àbùkù fún ọ̀rẹ́ ha bẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀gẹ̀ ẹ̀yìn àjùmáàlì àjẹ́nu ní ẹ̀rọ̀dọ́n àti àwọn ènìyàn. وقال انت الجزل مرتها هلك المتمتعون أتمنى هلك المتمتعون هناك أمر من مجنون قالها ثلاثة عن طيب، نتهم رواه مسلم ما مسلم ما مسلم ما عند قال النووي رحمه الله ما النووي إن شرح مسلم شرح من سعيد مسلم من المسلمين في الكوية في الكوية أتى أمر المتمتعين أتأي المتعمقين لو كان بأستاذي الغالون لا ما كان من المتجوزون الجدود عائلة قد يوجد كمان نوع في أقوالهم من يكن وأفعالهم في أسر منهم آه آه ولا الأول أنا كان أبدا في هذا من الجيل من، أو continue to be on one side, one one two amma an yi hadisi nan ko ya rabu mun yi tsere mu an kuma talatan nan an yi kola ku fala da kwaita da masu da kafan mun kuma ta an yi yau da ba ba ta nan rawo ya tabi da mun ko ko kafan malam an kuma mu bi hawari ake rago wannan ka ta nan wa kun àti ìsálẹ̀mù ni sálà ní ìwé tìá ẹ̀rí tìmá ní ìwé tìá ọkà máa àdé tìá ní àná sàwọn ní àdá ọkọ̀ sàwọn ní ọkọ̀ mi nìyí. ọ̀sẹ̀ yà pé wọ́n náà di mìíràn mi nǹkan ọ̀tà àmì nǹkan bá rẹ̀ wọ́n náà mà tó rìn náà wọ́n rọ̀wá muslim. àwọn sọ́dọ̀ kàkà ọ̀kọ́ lọ́sọ̀lá ìtọ́lọ́m yàtúwìn àwọn ìlú islam kọ́wárẹ̀ jù mí lé yàtìrìkú náà lè láìsá ẹ̀ náà kó dúdú ẹ̀ náà wá by six seven àbọ̀nà hard layer àbọ̀nà ẹ̀kọ́ náà wà lùfún ìjọba ìtìlú ìjọba the main problem náà fún ọmọ mi bí o ti ṣe ní ìsàmù bí mi. ẹn tí mo tẹ̀lé fún ọkọ̀ àlá ẹ̀ náà bọ̀ wọ́pọ̀ máa ń lé ọjọ́ mi ní ìtura mi lọ àfẹ́lẹ́ náà kọ́tìlá hàn ẹ̀rọ mi máa ń lọ sàmúdàrà rẹ̀ máa wà mí. أنا كإداء هذا تموت دم فدمدم عليهم ربهم من فسواها عمر ما أهل لو أهل لما يبان له يا مكر إذا يا من كذا يا عمر أبان أنتم لك أهم أهم أوان حديث عن البخاري ومسلم متفق عليه قالوا له وتقلت بما كانت بهم يقولون على الإسلام أننا يتمرين لما قالوا في التكفير منه أبوك أمرا منه هنا التكفير يتمرين بغير هذا

هل يجوز قرار من حديث كتفسير المسلم كقتله تفسير المسلم كقتله بس مرفض بس اسم ما يكتبون عن الاسلام كان يعقوب منه هل يجوز قرار من حديث انتم صلى الله عليه وسلم كان لو كان تمر الكافر بعد من كاي واعظم لما يكون انا ولا هكذا يعقوب منه وقال فيهم هدى صلى الله عليه وسلم وكنت من عليك عنه يتعمقون في الدين حتى يهرب منه كما يهرب السهم من الرمية أتى لا الله ما ينسى ولا تهون نعم في أتى ما تهون فتا ترى فتا لا تبارا رواه أحمد وابن عاصم وصحاف الألباني في التحريف وقال صلى الله عليه وسلم انتم الذين بعد انت ان فيكم قوما يتعبدون حتى يعجب الناس اطعموا امام على يمين كم يمينك امام بابا فيري bẹ́ẹ̀ tí ẹ̀rọ yóò ta ọ́ ẹ̀rọ nínú ká ìbáàdà ẹ̀rọ nínú ìmọ̀tẹ̀rẹ̀ èyí nínú ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba انت مثلا كان يمقون من الدين كما يمق السهم من الرمى ومن أقوم الدين آمن كأطعم يطعون في سهم أخرجه أبو يعلى لو في سلة الصحيحة حديث ينفع يدعو من انتفاعه نعم أهل حديث ونازل الناس أمير كما آه في جاء حديث ما تعجبت يعني أقع وعن مسلم بن أبي بكر عن أبيه أن النبي صلى الله عليه وسلم مر برجل قادر وهو ينطلق إلى الصلاة فقر الصلاة فقر الصلاة ورجع إليه وهو ساجد فقام النبي صلى الله عليه وسلم قال من يقتل هذا؟ قلت النبي صلى الله عليه وسلم اه اه فرمه اه بسبب فيكم مرمى أنا قتله ẹn tó mímọ ìlànà àkọsọ lọ yóò fi kà àkọsọ lọ. ǹjẹ́ tó mímọ ìrọ̀bẹ́ lè fi kà á mọ́ ọ̀tọ́ mi ìjọba ẹ̀rọ àti lè pẹ́pẹ́ kàkọ́ ọ̀nà ìmọ̀bẹ́ ìjọba tó mímọ ìtọ̀fẹ́ ìjọba máa ń jẹun kàkọ́ ọ̀dọ́ka mọ yẹ kó lè hàn àgbà ẹ̀ná àlà wọ́tà mọ́ àwọn ìjọba ọ̀dọ́ wọ́tà mọ́. kàkọ́ ọ̀nà rẹ́dì ọ̀ka dánáwó kò لهم أنا أبناء بس ما سيام هم أتعلم بس ثم قالت حتى يا نبي الله ما هو النبي أو مريم بأبي أنت أنا فاكر لا يدعم لهم وأنت مريم كيف أقتل رجلا ساجدا يشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله قلت له كما وليس كما ايه كده كده ده المشهد لا اله الا الله ده المشهد من رسول الله ثم قال من ممكن يجي من المملكة من يقتل هذا انت نرى ما فقام رجل ضمرنا رجلا فقال لك انا قومي ما فحصل عن ذراعيه واختلط فوجه لهذا حتى ارأدت يده فقال يا نبي الله سيد عبد رجلا تاجرا يسمد ان لا اله الا الله ومن ومنهلبا عبد ورسوله بس انا لا اعرف عنه انا كما انا فوق ترى وراسه انا نريد ان لك انا ممكن الزمن ولا بدي انا لا اعرف كده لا الا انا تمام فقال النبي صلى الله عليه وسلم من الشافعي بعد ان كان يلوي نفسي بيده ما أتم من أيضا ولا ما فيكم لو قتلتموني وأنا يوم لكان أول فتنة وآخرها كتير مثلا من هم كويس أنا هم يجيب بصرف على الله أنا هم كل يجيب يجيب الله حديث أخرجه أحمد نعم أنا ده ده لما مخرج في الصحيحة حديث 6 على 95 أنا ده أنا يجيب تهواري يعني. جامد ومن الحديث الذي يرويه أبو سعيد الخدري أتعلم من حديث موسى حديث سعيد الخدري دواء أن أبا بكر جاء إلى رسول الله فأبو بكر رضي الله عنه قال كنت صلى الله عليه وسلم فقال بك يا رسول الله أنت صلى الله عليه وسلم إني مررت بواد كذا وكذا أهل إذن لا لمن يفرهم فإذا رجل متخشع حسن الهيئة يصلي جمتك عن هنا كأمنا ويريد الجداء كفل من أتفلم فقال له النبي ده من تعالى فإما بلي تقتلني ما هو فقال ماذا بجردات أنت فذهب إلي بذكر ده ذكر مثل فلما رآه ده ذكر على تلك الحال بيجي كأن جاك فلا إن مهير مني كلمة أن يبتلى ديري لك لما فرجع إلى رسول الله صلى الله عليه وسلم غير رسول الله صلى الله عليه وسلم فقال النبي لعمر يمكن لك أسي عمر عمر فقلت عمر نعم نبع نعم نبع له فذهب عمر بما رأى منه فرآه تلك الحال التي رآها بالبكر bẹ́ẹ̀ bùkà ẹ̀rọ kò díje náà ní ọmọ akọ́kọ́ la díje náà dáka àwọn ìrè ìjà mi. قال أنا بدي بدافع فكرنا أن يقول إن هذه رزق مروع فرجع ده رجل فقال بك يا رسول الله يقول صلى الله عليه وسلم إني رأيتني يصلي متحشقا فقررت أن أقتله ليه ليه كأجل من غير من رزق يعطيه قال تقول يا علي يا علي أردت إذا فكرت نعم قال أنا بجد وقف فجاء علي فلم يرى يجيب ابن أبي النبي بيكت يا أبن فرجع علي بدل نظر منه وقال يا رسول الله نقول وأنا هو صلى الله عليه وسلم إنه لم يرى وأنتم سلم وأنا ميري فقال بنتم سلم إن هذا awere wani kona wani ya kuma buhu a tafajen wani muka wani a tafajen na wani ya kura'unan kur'an a ganin ɗaya su kur'an ke da sabar la yi jari sara kaulin amma kur'an ne aka ina jabaru ne tuwa ne tuwa ne ya murko na min addini wani ba ku yi na dini kama ya murko sahan ina rumiya anan kuma ya ka mafita ta wani a fata wani mafita a ijiye ce ثم لا يعيدون فيه عن أمره وفيه نجم من رمضان حتى يجد السهم في في فوقه عبرك lórí ti ọ̀ọ́lù ìrànwọ́ ọ̀sán máa ń kó dáwọ̀ ẹ̀dá náà yóò tó dùkọ̀ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ máa jẹ́ ọ̀nà ẹ̀dá ẹ̀dá wọn ẹ̀mí nínú àná ọ̀rọ̀ náà dùkọ̀ wọn. ọkọ̀ jọ́ ọ̀rọ̀ ọ̀ọ́lù ìtàfà ájá rẹ̀ pàkúlé ẹ̀rọ mi wọ́n wá nínú هم شر البرية أنا انتفرنا بتقولنا بريدو ومدينه أرده أحمد إمام أحمد أباوان قال الألباني الألباني بعد إسناده الحسن ما بما جاء درى من سلسلة حديث الصحيحة للنسائي في الكيس في سمان فقط فتأمل أنت في كلامي فتعمل ọkà ìrẹsì ń bí ẹ̀hún ni ẹ̀mí níyì ẹ̀hún ni àti rẹ́ni kọ́ ni àní ìjẹ́kọ́ tí wà ẹ̀ bí sọ̀rọ̀ bí gbòmí gbèrè ẹ̀ bí ẹ̀mọ́lẹ́hìn ọ̀rẹ́kọ́ ẹ̀mọ́lẹ́hìn náà àmẹ́ ọ̀nà ìjẹ́kọ́ tí wà wọ̀tẹ̀sẹ̀ bóbó ló ń ti bí àtọ̀ ìmọ̀ ẹ̀kọ́ kápẹ́mọ́nì ni wọ́n. ìdáhùn yẹn nìkan abin da so idan kwana ko aya zai yi yi ana ko sai ka ha kana nan nan yawa nan oka ومن الأدلة على استهزاء التنفير